olùwàsánù suratu Ath-Dhariyat Quran chapter 56, six uh, Quran chapter 51, verse 56. six ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdọ́mọ ìdíyẹn àti àlùjànnú àfi kí wọ́n lè máa jọ́sìn fún mi ọ̀gbọ́n orí ìjọsìn náà Quran chapter 23. three ìgbàgbé ayàwó ọ̀rọ̀ fifteen ọlọ́run annama khalaqnakum abathan wa annakum ilayna la turja'un ẹrù báwo ọlọ́run kan dá yín sáyé ní àìní èròǹgbà kan tó pàtàkì tó bá yẹ pé kájẹ ká mu ni ìyẹn sí èròǹgbà tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run pẹ́ẹ́nẹ́pẹ́ẹ́n hmm. torí bàjẹ́ bá mú kọ́ ǹdọ́n tó lọ́n torí ẹ̀dá wa náà ní kálíbà ìjọsìn fọlọ́ àwọn mẹ́ta tí ìwà dọ̀bẹ̀ nù lórí wa gbé ìjọsìn tá à ń sọ ilé lórí ẹ̀yìn ẹ̀yìn ìjọsìn tó lúwa fẹ́ ká wá sí láyé orí pílà mẹ́ta wọ́n gbé lé lórí ìtò sì wúwo jù nú ẹ̀ tó sọ́ọ̀gì jù nú ẹ̀ tó lágbára jù nú ẹ̀ tó kọ́ lọ́n jù onárìkọ̀ náà yọrí ìmáà wa masailul aqidati wat tawhid àwọn ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú gbàgbọ́ ọ̀rọ̀ àdìọ́kàn ọ̀rọ̀ ọmọlọ́mọlọ́kan ìṣọlọ́run láṣọ òun náà ní àkọ́kọ́ tó ga jù tẹ́lẹ̀ àfi máa ń ṣẹlọ́run òun náà ní ìpìlẹ̀ ẹ̀sìn yẹn ni a fẹ́ gbéyẹ̀wò lásàlẹ̀ yìí ọ̀kan nínú ẹ̀ òun náà ni tí a fẹ́ mẹ́nu bà fún wa lásìkò yìí gbogbo amọ́sálá yìí fún wa ṣé rọrùn fún wa. ẹ̀rí bí abáwọnú al-Qur'an al-Karim lọ́nà suratu al-Baqara Quran chapter two verse one seventy seven ọlọ́ni laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi lakinna al-birra man amana billahi wal yawmil akhir والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين والصائلين وفي الرقاب وأقام الصلاة وأتى الزكاة والموفون بأهله إذا عاهدوا الصابرين في البصاء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون من واسم بوا زرنون جماعة الله ليس البر وسنين وسدادة wàhálà kìtọ́ gbólóhùn ní jama ọ̀rọ̀ tó ní wàá sọ ni ọlọ́run darí ẹ̀ sọ́dọ̀ àwọn kìíní o àwọn àjọ méjì tí wọ́n tóbi wọ́n wọ́n yahudu wọn nasọ́ra òun náà ni àwọn yahudi àti nasọ́ra ọlọ́run darí ẹ̀ sọ́dọ̀ wọn direct ó wá ń bá wa mùsùlùmí náà sọ̀rọ̀ indirect ayà kan yìí náà ọlọ́run ilá ìsàlùbẹ̀ rọ̀ kò sí nínú sẹ́ẹ̀rì àtúwálù ojú hakùn kí balálùmọ̀ ṣẹ́ẹ̀kì wal maghribi kẹ́ kọjú síbi tó rùn ti ń yọ abẹ́ kọjú síbi tó o ti ń wọ̀ ẹlẹ́njọ́sìn fún mi ọlọ́run àwọn èèyàn wú ní kò sẹ́nìkan nu wọn tí ò lọ́nà tí wọ́n ń gbà jọ́sìn fọ́lọ́ bẹ́ẹ̀ náà nà nà sọ́ra àwọn tí wọ́n ti wáyé kà nẹ́bí tó dáyé là ń sọ àwọn èèyàn wú ní tẹ̀lé Mùsá àwọn nà sọ́ra láwọn tẹ̀lé Ìsá kálukú wọn náà ni wọ́n ní ọ̀nà tí wọ́n gbà kí wọn kò sóbì sí ọlọ́run tó wá sáyé tí ò ní ọ̀nà òkú ayé ọ̀nà tí kálukú ń gbà kí lọ́yàtọ̀ ṣùgbọ́n ọ̀tọ́ dájú ní ẹ̀mọ́ ń gbà fi ìrún jọ́sìn fọlọ́m anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn olóríwá fi hàn ọlọ́run wá dojú ọ̀rọ̀ nìkan àwọn méjèèjì ní pé kò sí nínú sẹ́ẹ̀rí kẹmọ lẹ́ǹkírun ní àwọn arínú yín tó dojúkọ bí tó rùn tí ń yọ arínú yín tó dojúkọ bí tó rùn tí ń wọ̀ ọlọ́run lẹ́yìn sí dáadáa ẹ̀ ní sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí kí lọ́fà ọlọ́run fi ní wọ̀ ní sẹ́ẹ̀rí ṣé ká kí òun ṣé kì í ṣiṣẹ́ rí ní jama iṣẹ́ rí ní ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tó bá yẹ ká fi sí nọmba one léèyàn bá fi sí nọmba two ọlọ́run ọkọ̀ alákọ̀ọ́kọ́ yóò kẹ́lẹ́ kejì àfi kẹ́ tó olúwa ti tù ú ìdúrúwa fi sí nọmba one nínú dáàbò máa ń ṣe lọ ọ̀rọ̀ gbàgbọ́ náà ọlọ́run tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìbéèrè wọn ẹ má rò pé ìṣe dáadáa ẹ̀ẹ́dẹ́nìkan ò rí irú ẹ̀rí níwájú ìmí ọlọ́run àjùwọ́lù ojú hakọ́ kíbalẹ̀ mọ̀ṣíríkì wọ́n mọ̀ níbi látara pé ìdójúkọ bí tó rò ti yọ abẹ́ ìdójúkọ bí tó rò ti wọ̀ wọ́n la kí n dẹ́nu bí rà ṣùgbọ́n ìdí mi rí nínú ṣe dáadáa nínú ṣe yín ẹni tó ṣe dáadáa nínú yín mọ̀n àmàlà bí nà òun náà lẹ́ni bá nígbà kó sọ́nà ah ọ̀ǹkan bẹ́ẹ̀ ní jama lábẹ́ kí èèyàn sọ fún nígbà kó sọ́nà ọ̀rọ̀ pọ̀ mẹ́rin àmọ́ pọ̀lọpọ̀ náà ni ó ní anígbà kó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ òsì nípò ẹni tó bolúwa gbọ́ kùránì náà ló yànnàná rẹ̀ fún wa pé wà nínú nọ́ọ̀sì wọ́n yẹ kú lọ́wọ́ amọ́nàmílá tí wọ́n ló nígbàgbọ́ sí ni ọlọ́ bákan náà ọlọ́run ní ẹni tá a mọ̀ tó ṣiṣẹ́ rí lẹ́ni tó nígbàgbọ́ sọ́lọ́ tó sì nígbàgbọ́ sọ́lọ́ kíyàmà ẹ̀rí tó nígbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí ní ayé yìí yóò padà dókun láàrín kò lè máa lọ báyìí yóò dókun ẹ̀rí yóò dókun. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم